èdè lábá ni kàmá sọ ìtumọ̀ rẹ̀ náà ni halis islamu lil haq ìjuwọ́lẹ̀ fún òtítọ́ wọ́tẹ́rì kò lè ti rọ́ọ́dí ilẹ̀ òkú àti kéèyàn paati àlẹ́rìntìrọ́ sísàtàkù ìmúdọ́jẹ́ dájọ́ wọn ni wọn bí afáwọn alhassan albasri rahimahullah nípa tàwáàdọ wọn ni wọn ti ń jẹ tàwáàdọ òun náà ni kó jáde nílé rẹ̀ kó bá pàdé mùsùlùmí kan àfi kó rí pé mùsùlùmí yẹn lọ́lá jù ọ lọ tàwáàdọ yẹn ẹ̀rí adùn sàlàyé tó pọ̀ fún wa ní orí rẹ̀ nítorí pọ́pọ̀lọpọ̀ nítorí bí èdè yorùbá ti lẹ àwọn làwọn èèyàn fi máa ń gbé àlàyé tí wọ́n kalẹ̀ kẹ́ni tí wọ́n bá fi kúnlẹ̀ fún ẹnìkan sìn wọ́n ní kò ní tàwa àdùn èdè yorùbá ló ti lẹ ló káwọn máa wí bẹ́ẹ̀ títà wa dùn ní àìkúnlẹ̀ fún yẹn ha sọ lílẹ̀ èdè yorùbá òní fi ń jẹ́ káwọn yẹn máa sọ wípé èèyàn ní tàwádàn nítorí pé kò kúnlẹ̀. tàwádàn yìí ó ní àwọn ipò mẹ́ta ipò àkọ́kọ́ òun náà ní tàwádàn létí kéèyàn bọ̀wọ̀ ẹ̀sìn tó lè kéèyàn máa bá ara lẹ̀ fún tẹ́sìn bá ti wí ìkànnì yẹn ipò kejì òun ní kọ́ gba òtítọ́ lọ́dọ̀ ẹni tó ọba nífẹ̀ẹ́ sí àtẹnitọ́ wọ́n ti gba àròjàre lọ́dọ̀ ẹni tó bá wí àròjàre ipò kẹta òun ní kọ́ máa sin ọlọ́run pẹ̀lú ohun tọ́lọ́wọ́n bá pa ọ́ láṣẹ rẹ̀ ní déédéé àṣẹ rẹ̀ yẹn lẹ́ẹ̀ẹ́lẹ́ mọ́tàrọ́ omi rà yíká kìí ṣe lórí ohun tí wọ́n bá rí pé ẹ̀wọ́ ohun tó wè mí nù lákàyè tèmi nìyí o kìí ṣe lórí bẹ́ẹ̀. nípa bẹ́ẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin sàwádọ́ àti àlùmọ̀hánà ìyàtọ̀ ń bẹ láàrin gbẹ̀yìn ẹ̀fọ́wọ̀ àti yẹpẹrẹ. àtàwádọ́ òun máa ń jáde min bayni al-ilmi billahi subhanahu láàrin kéèyàn nímọ̀ nípa ọlọ́run kéèyàn náà wá mọ́ra rẹ̀ kéèyàn sì mọ aláìsí tí ń bẹ fara òun gbígbá ọ̀nà ẹ̀dẹ̀mí ti sí àlá ìwọ̀n tí wọ́n jáde lábẹ́ mímọ ẹgbẹ́ kìíní mọ ẹgbẹ́ kejì yẹn wọ́n ní kíní ọ̀hún táwa àgọ́ nígbà yẹn ti wò sí àpamọ́ bọ́lọ́hún ṣe tó bẹ́ẹ̀ mi ṣe tó yìí jìnà ṣe pé ǹjẹ́ wàá kún náà ní pé kéèyàn rẹ̀ ọ̀rẹ́ rẹ̀ lẹ̀ ẹ̀ wá rí àlùmọ̀ hánà ń díẹ̀ òun ni kéèyàn yẹpẹrẹ mi rẹ nítorí àti rí yòròyòrò kan tẹ́lí pé kọ̀ papọ̀ ìbálòun ọba àlejò ọlá nífẹ̀ẹ́ sí ìtara lẹ́yìn ó sì kórìíra kéèyàn yẹ ìyá ara rẹ̀ ọ̀rọ̀ alákọ̀ọ́lé lẹ́yìn. àtàwádọ́rùn alimahmud ìbára lèyí tó ti bá yìnyín méjì àkọ́kọ́ òun ni kẹ́rọ ọlọ́run ọba kọ́ tẹríba tó bá ti débi àṣẹ ọlọ́run yẹn ni pé kó lò má ṣe rẹ̀ kọ́ dẹ̀ pàṣẹ nínú àwọn èyí tó ní ènìyàn. ìkejì òun náà ni kéèyàn bára lẹ̀ fún títóbi ọba àṣẹ̀dá gbogbo ìgbà sí ìgbà tí kì í mọ èèyàn bá ti ń lo ègbé mi mo tó báyìí mo dà báyìí kéèyàn máa rẹ́ ti títóbi Allah àwọn àdàn yìí ọlá wọn ọlá ọlọ́lá pọ̀. ká má gbàgbé ìfẹ́ ọba dẹ́dà ó fi fún àwọn ẹrú rẹ̀ ẹrú ọba àjọgbé ayé ọlọ́run wa wà ìbáàdù rahman alladhina yamshuna ala al-ardi àwọn ẹrú ọlọ́run ọba àjọgbé ayé àwọn tó yẹ pé tí wọ́n bá ń rìn lórílẹ̀ báyìí wọ́n máa rìn ní yẹn gan ìyẹn ni pé wọ́n rìn bí sàkínà rìn ní wá àti kò sí ìjẹ nípa nùrìn wọn ọ̀tẹ̀ sí gbéraga ń bẹ̀ nírọ̀bọ́ díẹ̀ wọ́n ní ìtumọ̀ rẹ̀ nìyẹn àwọn ọdún nígbà mi ò lè túmọ̀ àríf wọn lè nírọ̀bọ́ díẹ̀ bẹ́ẹ̀ sọ nípa bẹ́ẹ̀ tàwádùn ọ̀yìn náà látọ̀wà fún ọjẹ́ àmì nínú àmì tí a béèrè bí ọlọ́run bàbá dẹ́dà nífẹ̀ẹ́ sí ẹrú rẹ̀ ó sì jẹ́ ròyìn àwọn ẹgbẹ́ ọlọ́run ọlọ́run ọba àlejòra ni ya ayọ̀ ẹlẹ́bí na amọ́n ẹ̀yọ́ nígbàgbọ́ òdodo man yẹrù sẹ́dá bí nkùn àǹdéèrè ẹni yóò tọ́ba ní àríwẹ̀yìn níbi ẹ̀sìn rẹ̀ ọ̀sán fayá ti lọ́ọ̀kùn ti kọ́ọ̀rì ọlọ́run máa padà mú àwọn ìjọ kan wá àwọn ọjọ́ dáwì yuhibbuhum ọlọ́run á nífẹ̀ẹ́ wọn wọ́n yuhibbuna àwọn náà dẹ̀ fẹ́ tọ́lọ́ àbílẹ̀ ti nàálẹ̀ mọ́mìnì ibi dáńlọ́ nìyẹn ìyẹn ni pé wọn á bára lẹ wọn á yẹpẹrẹ ara wọn fáwọn onígbàgbọ́ òdodo ìyẹn ni pé wọn máa sàánú wọn gan ẹẹrí wọn ni àìsàtì alẹ ìjà fèrè fún onígbàgbẹrẹ fáwọn owó fáwọn kèfèrí ìròyìn kejì ni ẹ ìjà ìdúró náà fi ìṣẹ̀lẹ̀ ìlera wọn á tún máa jagun sójú ọ̀dà ọlọ́wọ́n ọba ìròyìn kẹta ni ẹ wọn láyà kà fún ẹ lọ́wọ́ mọ́tàlá ẹ̀ wọn ò dẹ̀ dẹ̀ nípa ẹ̀ wọ eléegun ìròyìn kẹrin nìyẹn ọlọ́run ní sáà lẹ́ka fọlọ́ lọ́ọ̀dì sí ìdìmọ̀ yẹn sá àjùlọ ọlọ́run ní ti máa ń ṣe fẹ́ni tó bá wù wọ́n lọ wá sí ọ̀nà àlè ọlọ́run ọba ọba tó gbòòrò alámọ̀ fẹ́dẹ̀ tó sátúmọ̀ nídà fifty four ọlọ́run sọ gbọ́ àánú ròyìn àwọn ẹrú rẹ̀ tó nífẹ̀ẹ́ sí tí wọ́n jẹ́ gbẹ̀rẹ̀ yìí pé àfihàn alálùmíìnì eléyìí ń túmọ̀ láti fẹ́ fún àtàwádọ̀ <clears throat> uh, <clears throat> bákan náà nínú ọlá tó wà fún òun náà ni ẹ̀sẹ̀ ńlá ẹ̀gbẹ̀tẹ̀ ti ń bẹ níbi kéèyàn ní tàwádọ̀ ọba adẹ́dà ọ̀nìtìlíkà dárul àkhírà ilé ọ̀run yẹn ti ti àlùjẹ́nà naj'aluha lilladhina agbèkalẹ̀ fáwọn wo alladhina la yuriduna 'uluwan fil ard àwọn tí wọn gbèrò àdìsí gbéraga lórílẹ̀ wọlé àfàsádà wọn dẹ̀fẹ́ balẹ̀ jẹ́ wọlé àfibàtò lẹ́lẹ̀ mọ́tàkì torí ìgbẹ̀yìn tó da tó níyìn ọmọ ajẹ́ táwọn ti ń ṣe kíni o tí wọ́n bẹ̀rù ọ̀lọ́ gbogbo àwọn eléyìí bí bá ń túmọ̀ kankan àti ó ń túmọ̀ ọlọ́dúnbẹ fún kíni o ìbẹ fún tọ́wọ́ àdó àti èyí tí anábìsọ̀lọ́ àtúnlá ń sọ yìí pé ọmọ tẹ̀lé wàá dọ̀ ahadun lila ilà ọ̀pá àbò ẹnìkan ní baralẹ̀ fún àlá nígbà wọn ò ní rí nígbà tí ọba dẹ́dá bá ti ní pé báyìí lọ́sẹ̀ ẹ kó rí tàbí kọ́ lọ́n gbọ́n tọ̀hún ga Al-Imam An-Nawawi rahimahullah ta'ala wọ́n ní ẹnìyẹn ò ní tẹríba fún àlá àfi kọ́ lọ́wọ́ bá gbé ga ojú méjì lónìí aláwọ̀ gbé ga láyé káyẹ̀rí agbèga láyé pẹ̀lú pé pẹ̀lú tàwádùn rẹ̀ tó níyẹn ọlọ́run máa fi rinlẹ̀ nínú ipò kan lẹ́mìí àwọn èèyàn yóò wá gbé ga lọ́dọ̀ àwọn èèyàn wọ́n dẹ̀ máa pọ́n lé. ìkejì òun ni ládàjẹ́ nìyẹn máa rí jọ̀gbé ìdàgbàsíyàmù lẹ́yìn tọ́lọ́wọ́n bá ti gbé ga láyé pẹ̀lú tàwádùn rẹ̀. tàwádùn yìí ká pè ní ìbáralẹ̀ àbí ká pè ní ìbọ̀wọ̀ ní máa ń wáyé pẹ̀lú kí yẹn pa fáàrí yẹn yẹn kò tẹ̀ máa di sọ̀rọ̀ fáàrí rárá orí rẹ gbé ẹ̀wọ̀n mi jẹ́ nǹkan kan rárá bíbí nǹkan mọ̀ kí yẹn máa kọ́ pa fáàrí pẹ̀lú báńkì àtọ́tẹ̀ ilé yẹn wà nù hadithi dá padà kan ànábi sọlọ sọlá ń lọ pé ọlọ́run bá di ìmísí àtọ̀dọ̀ rẹ ti wá bá mi ẹ bára lẹ̀ ẹ tẹríba ìtẹ́ríba làwọn tún léde yorùbá ni o ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ tèmi <laughs> kéèyàn tẹ̀wọ̀n bàbá yìí lásán ní tùmọ̀ rẹ̀ bàbá jẹ́ fún àlá gbogbo ẹ̀ ní bẹ́ńbẹ́ ọ̀ tẹ̀ríba kódà ó forí kalẹ̀ yányán ṣùgbọ́n ẹ bá rálẹ̀ ẹ bọ̀wọ̀ níbi pẹ́ nìkan òfin ni máa ti páàrí sẹ́nìkan àti ohun tí ó ṣe kí táwọn adùn dúró nìyẹn náà bá tún ṣe fáàrí nìyẹn òní táwọn adùn ṣe mo jù ẹ lọ àlàyé bókè ahadun àlà ahad ẹnìkan ọ̀dẹ̀ tuntun ní ṣe lọ́rùn kan rí sẹ́nìkan sẹ́ni tàwa dọ̀rùn yìí tá a gbé ní ìbọ̀wọ̀ yìí òun ni gáyà tó ṣàrọ̀ òun ni paríparí àgbéga àbákùrù Siddiq radiyallahu ta'ala anhu ó ní arí àpọ́nlé bẹ̀m̀bì àtàkùwà sẹ́wọ̀n yìí fún anabi sọlọ ọlọ́run ọba sọ fún anabi sọlọ àṣàlá pé ìnà àtẹwọ́mọ́kùn ìndàlọ́ọ̀ni àtùkọ̀ dáadáa jẹ́ ni tí ó fi ńlá pọ́nlé jọ nù ilẹ̀ ń ti bẹ̀rù ọlọ́run ọba bákan náà bákan sì dín ìkọ̀rọ̀jà lọ́sẹ̀lá án oníṣẹ́rí àlọ́gbìnà kìlíyàkì ọ̀rọ̀ ọwọ́ àánú àmọ̀dájú bó ti jágbé wọ́n ṣára fàfin tàwa àlọ́ àgbéga ìbẹ̀m̀bì kéèyàn fọwọ́ kéèyàn bára lẹ̀. náà àwa débẹ̀ tàwádùn yìí ń bo láti máa rí ọlọ́làyé dáńtẹ́ lórí òsì ìkú tó báyìí ń bo láti máa rí ẹ̀rí àwọn àdùn láwọn ọ̀tọ́ka ọlọ́pọ̀lọpọ̀ míì ọ̀gbàgbọ́ yé rẹ̀ á ti máa fi ìdí àwọn òṣùnà kò sì gbàgbọ́ yé pinnu ń pè ní tàwọn àdùn sọ́wọ́ ipa tí ń ṣe kájára mọ́ nínú àwọn kẹta máa kàfọ́ àtàwọn bá bíi ṣe kátètè ti kò fi yá sí pé lóòtítọ́ lódodo àwa àlà ilmi yaqin lórí àrídájú nípa ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ̀rí ẹni tá a bá ti ròyìn pẹ̀lú àwọn nǹkan tá a fẹ́ máa kà yìí ẹni yẹn ti di mùtàwádìí ó ti dẹni tá a lè sọ pé ń bọ̀ wọ́n tòótọ́ alákọ̀ọ́kọ́ ìmọ̀ àjókòó ti tálákà ẹ̀rí ìmọ̀ àjẹun pẹ̀lú àwọn ọmọ òrukàn àtàwọn ọ̀lẹ àti kéèyàn máa rìn pẹ̀lú àwọn aláìní àti kéèyàn bíyà bùkátà àwọn tó ní bùkátà èyí tàbí ti bá ní sọ̀rọ̀ lónìí àti kéèyàn fún ìyá àti bàbá lóúnjẹ téèyàn bá ti ṣe èèyàn nítawá rẹ àmì kejì tó ti wà ní ọ̀rọ̀ tá a sọ òun ni kéèyàn gba òtítọ́ lọ́dọ̀ ẹni tó fẹ́ àtẹni tó fẹ́ ọgbà lọ́dọ̀ ọ̀tá rẹ bó o ṣe máa ń gba òdodo lọ́dọ̀ ọ̀rẹ́ rẹ wọn ò bó ti yé rẹ nísì ẹ rí bí kò ṣe pé tàwa dùn tòótọ́ òun ni pé tó ti tọ́ yẹn fi ti dé báyìí ọgbà rẹ. tọ́ba ti jáde pé nìyẹn lẹ́tọ̀kẹ́ tí ó gbà lọ́dọ̀ ẹ òògùn ó ní sọ pé ọ̀rẹ́ mi ní fún lélẹ̀ ìṣùgbọ́n tàbí mi ní fún lẹ́tọ̀ rẹ̀ kò sí tàwádọ̀ nìyẹn ẹ̀rí ìbákan náà nínú àmì tàwádọ̀ òun ní pé tẹ́nìkan bá ṣàìdá ọwọ́ wa wíjà rẹ̀ gbé dáàbò mi náà ti padà ro ẹ pé ọ̀yẹ́ kí n ẹ̀ sí ọ ni ó ṣe máa lọ nígbà tó àwọn ọ̀gá ọ̀gá pé tẹ́lẹ̀ ìjọba ti mẹjọ ẹlẹ́nu ní pẹ́ lórí ní káàtẹ́ nígbà yẹn tẹ́ kúnlẹ̀ náà tẹ́lẹ̀ nígbà bẹ́ẹ̀ sì bá dà. nínú àmì ìdáfìmọ̀ tàwọn táfì rí tàwọn àdọ̀ òun ni pé kéèyàn kan bá ń bọ́ síwájú àwọn èkejì rẹ̀ ó tó nígbèrágà nìyẹn tọ́ba bọ́ sẹ́yìn tọ̀gbọ́n á túmọ̀ fún gbọ́ máa bọ́ àwọn á dáńlọ́mọ́ ṣùgbọ́n kó ṣe kóun ní ọ̀sán máa wà wájú òun lágbà lérò tó bá bọ́ sẹ́yìn ó di tẹríba nínú àìsọ́ka rẹ̀ mo ní pé tó bá dìde níbi tó wà fún olùmọ̀ ṣe gbólùmọ̀ ló ní kó dìde kò sí ìdí rárá ó dìde níbi tó jókòó sí fólùmọ̀ àbí abọ́lá nínú àwọn tọ́lọ́lá àwọn olówó ń bẹ́ẹ̀ o àbáwọn olóyè bí ọba àbíjọba ọwọ́ á mú ẹni yẹn jókòó sáàyè kìí sẹ́ni yẹn ló lé o ẹgbọ́n mi yé o táwọn bá ní a ah, láti ti padà sí ní fàájì ìjọba ìzákọ ọmọ mi mọ̀jú lóde fájìlì sì fi fàájìlì bàràkátà tẹ́ńsílò fi àwọn kan ti wí bẹ́ẹ̀ ọba nìyẹn di ó dìde níbi tó jókòó sí fólùmọ̀ àbí akọ́lá. ọwọ́ amújókòó sáyé bẹ́ẹ̀ náà lọ́rọ́ gẹ́rí tọ́ba dìde ọwọ́ apá ènìyàn ọba tún rẹ̀ sí ọgá ẹ̀yin náà ti gbé ti kíní kẹwọ́ sí aráàmù tó wà mẹ́ bàbá rẹ̀ ọba bàbá rẹ̀ tún bàtà rẹ̀ àbọ̀dẹ́ àdẹ́gbọ̀n rẹ̀ kí àbáǹtí rẹ̀ kí ọba sáré wọn kájú tóbi ṣùgbọ́n bàtà àǹtí bàtà yìí ti dọ̀tí kí ni àbùkù tọ́ta lára. bákan náà ọwọ́ ajáde lọ sí ẹnu ọ̀nà ilé ọ̀tẹ̀lẹ̀ dẹnu ọ̀nà ilé láti sì ó kẹ̀ pé kò sí àwọn àdùn ń bẹ̀ ẹnìkan wá dùn ọ̀dàbọ̀ kò sí jáde mo rò bí ti yé bẹ́ẹ̀ nínú àwọn ìtọ́ka àtàwọn àdùn òun ni pé gbogbo ìgbà kí ìgbà tí bá ti ń pàdé mùsùlùmí á pàdé wọn bèbè sùn pẹ̀lú tìjúká ìdùnnú pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọn yóò ṣe pẹ̀lẹ́pẹ̀lú wọn wọ́n bá fẹ́ béèrè béèrè ni wọ́n bá tún pé igbe tó wọ́n á máa jẹun awa tàwádàn ìgbàgbẹ́ wa gbà mí lágbájá ní wàá tẹ̀sí lọlé rẹ̀ lọ́ọ́ bá ti kó mọ́ àkọsíun dọ́jọ́ ó tún báyẹn ṣe bùkátà orí gbóhùn lóore jẹ́ nìyẹn lọ tàwádàn nìyẹn nínú àmì ìtẹríba òun ní tẹ́yẹ̀ bá lọ bẹni tí ò tó wò. nínú ọlá tí wọ́n kẹ́ ní kí ọ nìyẹn wà pé à mo ní wàá di yín bẹ́ẹ̀ náà ni mo bá ti lè gbá náà ni ẹ̀rí àbẹ́ni tó ti ẹ̀ jẹ́ akẹgbẹ́ yẹn ti kí ló burú ti ṣe bẹ́ẹ̀ lómi ìbá ó lè jọ́ rẹ̀ rẹ̀ nígbà tí fóun ló ní kọrin ya gbélé ìwá náà àwọn òun lọ fà lórí akọ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tí wọ́n jẹ́ ìyáálé ilé yẹn tí wọ́n fẹ́ gbàgbẹ̀rẹ̀ sọ́dọ̀ àwọn tí wọ́n bọ̀ wọ́n bàjẹ́ níbi ọrùn ẹ̀wù ẹni tó sì wà nílẹ̀ ó jù wọ́n lọ fínfín lọ́jọ́ orí ní gbogbo nǹkan kan gbà ní ó bọ́ sí mo wọ́n bàjẹ́ ọkọ kan wọ́n wá kọ́kọ́ ni nípa àìní adam à ń sọ pé kéèyàn tún jọ ọjọ́ orí lélẹ́yìí o ká tó a sọ pé èèyàn tún jù yẹn lọ díẹ̀ láti sọ pé lè má fi ya ilé ìyàwó ṣùgbọ́n wò ojú rí mbẹ́ o. ọwọ́ sínú ọ̀hún ṣáájú mi débẹ̀ ń o. gbogbo ayé wọ́n sì ti máa ń lò. èèyàn bá kéré jù bẹ́ẹ̀ lọ. ọgọ̀ òun ló ti wà ń bẹ̀ tipẹ́ lọ bí ibo ni wọ́n ti máa ń sin kẹ́hìn. ọwọ́ nínà ọ̀gbìn yìí ń ṣe ní ìbá bàjẹ́. náà bọ́tí máa ń ṣe ní ẹ̀ hàn. ìbá bàjẹ́ ẹ̀rọ wádìí bó wọn fi máa ń ṣe kinní ọwọ́ ni sígbèrè ká bá dójú ẹ̀ lọ́dọ̀ lómi yóò ní ní béèrè lọ́yà bàjẹ́ náà ni mí náà ṣe bọ́ bá ti gbà. sàwádọ̀ ẹ má gbàgbé mo ti lọ òun ni pé ọlọ́ọ̀bẹ lómi wò ẹni ẹ̀dẹ̀ ṣeré sí nọ́lá àyè bákan bákan wọn ti jọ jẹ́ nọ́lá wọn tún wá máa gbẹ́rù rẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ọlọ́ọ̀bá ṣe bùkátà rẹ̀ gbọ́lẹ̀ lọ́dà náà kìnnìkan nígbà tí fẹ́yìn ṣe nǹkan ẹ̀jẹ̀ lọ́ọ́ bá yín mójútó lè tẹ́rí ba ni máa ń jẹ́yìn òsè bẹ́ẹ̀ ìfọwọ́ nìyẹn inú tọ́ka tàwọn àdọ̀ òun ni pé bí wọn bá jókòó ti tálákà ó jókòó ta láìní ó jókòó ta láàárẹ̀ ó jókòó tọmọ òrukàn ó jókòó tọmọ kéékèèké àbáwọn ẹni tó ṣe pé wọ́n ní ìhà ní ìpèníjà kan ìmáà ó lè àwọn ẹni tí làákàyè wọn máa ń ṣe díẹ̀ yẹn sì yí tí ọ̀sà ọ̀làdà o ẹ̀sìn wọn ni ká máa jókòó sí wèrè àìrọ̀ kì í ṣe pé lè ní sọ bóyá nǹkan rẹ́rìn wìdìwìdì díẹ̀ díẹ̀ tó ó sì jẹ́ fámìlì rẹ̀ tàwádọ̀ ni ó tún wá jẹ́ pé àwọn ẹni tó ṣe wípé wọn ò tó nì ó sì jẹun pẹ̀lú wọn tẹríba nínú bọ̀wọ̀ wọn ni pé tí yẹn bá jẹ tó mu tí yóò ṣe àṣejù ń tẹ́rí báyìí. ẹ̀yin tó ti máa rí gbéraga lára àwọn olówó kan báyìí wọ́n kàn kọ́ ọgbọ́n oúnjẹ kẹ́kẹ́yẹ kan báyìí wọ́n sì gbé jùlẹ̀. ìgbà àwọn akáwà láwa lájẹun láwọn alábọ́ tí wọ́n ti bí à ń jẹ wá àìní tẹ́rí báyìí. ọ̀rọ̀ àmì pọ̀ rẹpẹtẹ lára òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam nínú àmì ìtẹríba ìbọ̀wọ̀ wọn lànà bí sallallahu alaihi wasallam wọn sá alẹ́ sá tí ò lọ fẹ́ mẹ́ sọfẹ́ jẹ́ nàbí yan málìkà sọfẹ́ jà nàbí ni ti ọba òtùkù èwo lọ́fẹ́ àwọn abudan rọ̀ṣùlà wọ́n ní ọlọ́run kẹ̀dínrẹ́ jìbìrì lù pé kọ́ wá sá alẹ́ sá ìṣòwò lọ́fẹ́ mú bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ni mo tó ń sẹsà òun ni kó mo jẹ abudan rasula ẹni tí ọba àtẹlẹ tọlọ tí ó sì tún jẹ rẹ ń sẹ ọlọ òun lòun fẹ́ jẹ inú ọ̀rọ̀ kẹtù tó sọ fún ìyàwó àyìnṣà nípa ìtẹríba ìbáralẹ̀ tí ń bẹ fún òjijì ọlọ́run sọlọ ẹ̀sọ́lá nípò rẹ̀ ti ga tó. wọ́n sọ fún ìyàwó àyìnṣà ń kan wọ́n ní tóun bá fẹ́ ni àbí tó bá wù mí òkè góòlù ó sì máa tẹ̀lé mi káàkiri báyìí. ẹ̀rí wọ́n ní mọ̀lẹ́kà kẹ́kẹ́ tí wàá bá òun nì ń sọ pé ọlọ́run ní kí n sálámọ̀ sí ẹ. àdìsọ́ jẹ ọba tó jà ni ọlọ́run ní alẹ́ wọn òun ọ̀jọba kóun jà nẹ́bì òun fẹ́ jẹ́rú ọlọ́run tó sì jẹ́ òṣìṣẹ́ ọlọ́run sẹ́wọ̀n tó wá di jọba sọ́jà nẹ́bí gbogbo ọ̀rọ̀ déyẹn fi sọ bá tẹ̀lé òjijì ọlọ́run sọlọ bá sọlá wọn ní ọ̀rọ̀ tí máa ń sọ ni pé wọ́n fẹ́ máa jẹun bẹ́rù tí máa ń jẹun kí n sì máa jókòó bẹ́rù tí ń jókòó ìtẹ́rí bá hẹ̀ lé ànábì sọlọ lọ́ọ̀hún àlọ́sọlá wọn ní wọ́n fi àyín sọ̀rọ̀ jẹ́ lọ́ọ̀tà láàánì sallallahu alaihi wasallam àtúntàtà sí arẹ́sọ ń ṣiṣẹ́ lé sásìkò òru bá tó yọ̀ọ́kẹ́ lọ kírun níbi ibùsùn rẹ̀ náà ìtẹríba wà mẹ́ ìfaralẹ̀ wà mẹ́ kéèyàn rí káàkiri ní yóò ti lágbára ẹ ti máa rú gbadé bíi ẹ ṣàwọn ìlú ìjẹ̀lẹ̀ wọn pàṣẹ láyé àtijọ́ aṣèwọlé. matrasi táwọn haúsá máa ń dà fún wáńjẹ lọ oníkókó àtòwú tutù irú rẹ̀ ni òjijì Ọlọ́run sọlọ ọlá ọla òun lọ fi ń sùn. wọn nígbà míì nì ọ̀kẹ́ náà àwọn sọ̀hábà lóhùn òjijì Ọlọ́run tó fi pàkọ́ lélẹ̀ mọ́sálásí odidi òjijì Ọlọ́run ọwọ́ lórí ara wọn tí máa ń wọ la ilaha illallah èdè pé yóò ké sáwọn èèyàn ẹ̀rí oríṣi òun ni àmì tàwádọ̀ ti ń bẹ láàrọ̀ títí ọlọ́run sallallahu alaihi wasallam bó ti ṣe sáwọn èèyàn náà rẹpẹtẹ ni wọn ni a máa sálámọ̀ sáwọn ọmọ kéèké tó bá kọjá lọ́dọ̀ wọn anẹ́sùn ló mélé ìwà fún wa a tún sálámọ̀ sáwọn obìnrin ẹ̀sìn wọn fáwọn obìnrin kì í ṣe pàtàkì lọ títí àbí wọ́n pàtàkì gan bẹ́ẹ̀ ni wọ́n ti ẹ̀rẹ̀ pàtàkì sí wọ́n pàtàkì sáà nẹ́bì sallallahu wọ́n ní kódà ẹrúbìnrin lójú ayé rẹ̀ báyìí ádẹ́ ìfọwọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba mu sallallahu alaihi wasallam ẹrú gbogbo lóbìnrin agbọ́wọ́ òṣìṣẹ́ ọlọ́run ọba mu yọ máa fà lọ bí ọba wù. wọ́n ní wọ́n sọ fún òṣìṣẹ́ ọlọ́run ń jọ kan pé wọ́n máa ní bùkátà wọn fẹ́ rí ọ. òṣìṣẹ́ ọlọ́run bá ní ya ó fúlàní la ilaha nípa ìbáralẹ̀ èyí tí ń bẹ fún òjijì ọlọ́run sallallahu alayhi wa wọn ní kódà ní máa ń lọ àwọn sáwọn ọmọ kéèké wọn lórí ọmọ kéèké ọ̀pọ̀lọpọ̀ eléyìí àwọn kí ni ọ láti kà fún wa ẹ̀rí nínú kẹ́tí àjẹkọ́yé wa lábẹ́ ọ̀rọ̀ tàwa dùn sí à ń sọ yìí. síta àwọn sàábẹ́ náà tún pọ̀ lọ rẹpẹtẹ àti àwọn tó tún kéwọ́ lọ́dọ̀ àwọn sàhábà yẹn náà pọ̀ lọ rẹpẹtẹ pẹpẹ tá a bá ní ká mọ òun nìkan a ní lè tẹ̀síwájú nínú àwọn nínú àwọn kéwù wa yìí sọ a sì tún ní àwọn ọ̀rọ̀ tó pọ̀ tí a fẹ́ bá ara sọ. náà ẹ wá rí tàwa àdùn yìí èyí tí a ń pè ní bọ̀wọ̀ yìí ìwà dáadáa ni o. kódà àríro sàwádùn ti ń bẹ fún imam ahmed rahimahullah àwọn ẹ̀dá sànàbí wọ́n ní wọ́n ṣe tó yẹn wọ́n á sì lọ sí ọjà lọ ra búrẹ́dì wọ́n gbé sínú ọ̀rá wọ́n fọ ọmọ wọn abdullahi lọ́wọ́ ẹ̀rí sàwádùn àrínú wọn jọ lọ gbẹrú jọ gbẹrú nígbà wọn ti ẹ̀fẹ́ tó kó àwọn sábẹ̀ yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn àpẹẹrẹ pọ̀ rẹpẹtẹ. tó ṣe yí pé yàtọ̀ lómi na àlọ́wà. nínú nǹkan tí ó rò pọ̀ mọ́ àtàwọn àjọ tó rò pọ̀ mọ́ wáyé ìwà mẹ́ta bí burú kan rò pọ̀ mọ́. ló fi já sí pé ọ̀rọ̀ táwọn àfáàfá fún wa tó ní ìdìwòye o. ẹ̀rí pé nígbà tí àfáàwá fẹ́ sọ̀rọ̀ yẹn wọ́n ní mọ́tì ṣe tàwa wọ́n zá mílíọ̀nù ọ̀jẹ̀ àti tàwádọ̀ lẹ́yìn tó ti ní gbogbo ẹ̀yìn àti àpọ́nlé eléyìí tí à ń fún yìí àtàwọn òròyìn tá à ń mú wáyé àwọn ìwà mẹ́ta kan ń bẹ tó ṣe kó rò pọ̀ mọ́ ìwà búburú dẹ̀ àkọ́kọ́ náà wà búburú tó rò pọ̀ mọ́ tàwádọ̀ òun náà ní àdìsíbò kò tó gbòtó ẹ̀rí mọ́tòmọ́tò. èyí tá nàbì sallallahu alaihi wasallam ti fún wa nírò nípa òun. pípẹ́ ni tó bá wà ní ẹ̀mí rẹ̀ ohun tí òjò ọmọ náà gún lọ ó ń dọ̀wọ́ ní wàlúùjẹ́ ní ọlọ́run. ẹni tí mọ́tòmọ́tò yẹn ń bẹ lára rẹ̀ ọmọ máa gbogbo èrò bí ròṣe pọ̀ tó yọ máa wò bí kẹ́tẹ́kẹ́tẹ́ wọn ti rí. wọn ò tiẹ̀ pàtàkì kankan. èyí tó burú jù nínú mọ́tòmọ́tò yẹn wọn lè tó wọn máa kọ̀ fún yẹn tí oníjẹ ní yẹn kéwú kò sì ní jẹ́ èèyàn ọgbà òtítọ́. ẹ̀wọ̀n pa nẹ́bí sọ lọ́wọ́ àṣàlánsàlà yìí kí ló ń pè ní kíkòrò fún wa kí ló pè òní bá sọ̀rọ̀ sáfì ọ̀rọ̀ bùtùmá. kéèyàn takò òtítọ́ sẹ́mi ìgbà kéèyàn sì wà fojú rí náà pé à ń sọ gan-an. kíkòrò yìí òun náà ní àwọn ipò sẹ́wọ̀n kan níta náà ní ipò lẹ́ẹ̀kan òun ipò àkọ́kọ́ òun ni kó rin lẹ́lẹ́mìí yẹn kí yẹn máa wò kó òun gbogbo ẹlòmíì lọ. Ah, gbogbo ẹlòmíì tó bá yàtọ̀ tó òun lóore jù lọ. àyẹ̀bẹ̀kọ́ kọ́ máa hẹ̀ sí o sì ga ní àbí o sì lè ṣáájú gbogbo àwọn akẹgbẹ́ rẹ ọmọ wa ṣàtakò gbogbo ẹni yóò tí ọba ti pé wọ rẹ ipò kẹta òun ni kọjá sí pọrọ ìgbéraga yẹn máa hàn lẹ́nu ọba ti dójú ẹ̀ta ìkéyàn máa ṣe fáàrí àbí kọ́ máa fọ́ọ̀rẹ́ wọn èmi mi ní wàá lọ ṣèṣì náà níbí ìyẹn ni ọ bí wọn kó bí ìjọ lórí ó ṣe àbò ní ṣe àmàwò pé ká káwọn ọmọ kékeré wọn tó di twenty one kan máa kí lọ́dọ̀ rẹ̀ kó máa kọ́ wọn láti kù ọkọ ọfọdún kan ọba ayaka bí ọ léèrè bó ti wà bó ti wà yẹn náà á kì ọkọ káàdì. Hmm. nígbà tó kẹ́ náà ọmọ ìyá ń dẹ̀mí láàmú kémi ó kásì ìjókòó kẹta máa bóbìnrin mú ní kémi. obìnrin lèmi ọmọ ajókòó ti torí kíkì ó lè sè. ẹni tọ́lọ́hún kẹ̀dí gbé iṣẹ́ kú gbólí ti máa ń lọ ọjọ́ kò tóbi sallallahu alaihi wa sallam èmi lè mẹ́wàá á lọ ọjọ́ kò tóbi torí kí. bàtà àwọn obìnrin ń sọ níjó ní ìgbé gbogbo ẹ gbogbo fàlà wọn ọkùnrin ti kó tán. èèwọ̀ àdìdà báwa náà wájọ́ kan ọlọ́mújọ́ àlàbí ẹ sì lọ mẹ́rin wá síjọ́ nìra ìmù. ẹ fi gbogbo àlàbí sì báyìí kò lè má lọ ọjọ́ kó pẹ̀lú àwọn obìnrin kátó aṣọ yìí fún anabi sallallahu alaihi wasallam kò lè sisi aburú kádàrà àti aburú kì í wọn lè kó lórí ẹ wọn sì láǹfààní àti wọlé sí wọn àgáàlì ọ̀gọ̀rọ̀ àwọn ìjókòó lẹ́yìn tó ṣe pé máa ń pa ọkùnrin àti obìnrin pọ̀ náà lọ́pọ̀ jù ẹ ti ẹ̀yìn dínà ọba parí pẹ̀lú àwọn ọkùnrin lọgbọgbọ lóbi èyí sì ṣe kọ̀ọ̀rọ̀ ẹ sáwọn àpòjútó ayé lẹ̀ ti máa ń kí ilé àti àbí inú ìyẹ̀wù lẹ́ ti ń ẹlòmíì wọn ní wá wá bàtà ni. ó lè ó lè ẹ parí kí kọ́dọ́gbọ́n mú lẹ́tà kan kó kí ìbàdàn tíra ọ̀nà ẹ̀sìn yẹn. wọ́n sọ pé ọyẹnjọ́ kan dábọ̀ ó tún ti bọ́ bí omi nìyẹn ó sì lè fẹ́ ka ọ́ ọkàn ìyá fídíò níbẹ̀ wà tí kinní kan bá dán wò yóò déèyàn tí wọ́n máa ń wí bẹ́ẹ̀ kéèyàn sọ́ra bá. sọ tí gbèrágà yẹn bá ti dójú ẹ̀ tán ọ̀hẹ̀ làwọn èèyàn èèyàn máa ń pàpè mọ́ra kó ń jẹ́ báyìí òun ní nǹkan báyìí yóò fọ́ rẹ̀ mọ́ yóò ní òun kìí ṣe báwọn làwọn lọ jí sí wá ti ṣe. mo fi sọ pé irun tó ṣẹlẹ̀ sí yunusa ń jò ní bẹ́ẹ̀ lómi náà bá rìn pa tẹ̀lẹ̀ yóò tẹ̀lẹ̀ ó bí bá. wọ́n máa wọlé ṣáàlá àmì ìrọ̀ adé ni ẹbí wọn láti wá sí ẹ bá títí ń sèyí bọ́sẹ̀ pẹ̀lú. àìmí náà tún lọ́rọ̀ ni ọ̀rọ̀ bù òun ni máa ń sọ pé tó àwọn ẹni tí wọ́n kẹ̀dí wà ní kóòtù bílẹ̀ ọjà gan-an bẹ́ẹ̀ bó wọ́n ti máa ń lọ ọ̀dọ̀ àwọn láàmú bẹ́ẹ̀. ẹ wàá kú kókókókó adé ni adé láti wá sí i. tó torí bẹ́ẹ̀ ìgbéraga yẹn lọ́ba tó yọ hàn lẹ́nu. wọ́n ní sẹ́rí tàkàbùrù yẹn kò kẹ́rin òun ni pé máa ń hàn nù ṣe sí èèyàn ìdí yẹn máa gbé mókè báyìí gbé mókè owó yẹn wò kékeré lè jẹ ẹ mọ̀ pé àwọn kan mọ̀ yẹn wò kú o bẹ́ẹ̀ níyàn ni á fi ah, ìbọn àwọn ọ̀sẹ̀ dáhùn àbí kan máa bá yẹn sọ̀rọ̀ báyìí yóò tiẹ̀ máa wo lẹ́lẹ̀ ni kò bí ẹ fẹ́ rí àbí kó jókòó ó sì tóbi bí èmi yìí kọ́ wá sí báyìí àti kẹ́ẹ̀dì bẹ́ẹ̀. àbí kọ́ rọ̀gbọ̀ fún kí lọ́wọ́ à ń sọ náà. ẹ̀rí mo gba àwọn ẹyà òkè níyẹn níbi ìgbéraga yẹn ti ń dójú ẹ̀ nìyẹn. ọmọdé ahẹ́nú rìn ahẹ́nú do inú ṣesí gbogbo ṣesí àápadà hàn inú ṣesí ẹni tí bá ń ṣègbéraga káwé díẹ̀ fún wa mo ní kọ́ fẹ́ káwọn yẹn máa dìde fóun kọ́ máa fẹ́ rìn àfi máa rìn lẹ́yìn rẹ̀ kọ́ máa ṣàbẹ̀wò ẹnikẹ́ni. kódà kí wọ́n lọ pọ́n rẹ̀ kò ní lọ kí wọ́n ló bímọ kò ní lọ. dáhùn pé kan yẹn fi o bẹ́yẹn ò tẹ̀ síbẹ̀ tẹ́lẹ̀. àkàkùrọ̀ àlà náà wọ́n máa fẹ́ kéèyàn ká jókòó tí ah, wọ́n fi á lọ jókòó bíbá yìí yí wa. kẹ̀kẹ́ rárá lọ́kọ́. ìgbéraga dé ẹ̀rí kọ́ pé wọn ò lè lọ gbẹ́rù lọ́jà ṣùgbọ́n jàdá fẹ́ máa lọ àwọn nǹkan lẹ́nu yẹn ni wọ́n lè wò pé yẹn fẹ́ dọ́gbọ́n tọrọ bára náà ni àwọn òfin ọba dọ̀hún pé aláàjì ọlọ́run kọ́ bá ń jẹ́ má yọ ẹ̀ mo bá dé báyìí aláàjì ẹ̀ máa wọ́n ti dé báyìí wọ́n ti ẹja oní one thousand ó gbé fún mi lápò méjì àbọ̀. àgbẹ̀tùmọ̀ bí ọ̀fẹ́ padà tún náà lè gbà lọ tọrọ bára lọ́jà àpájì lọ ń bí wọ́n bímọ yẹn. ṣùgbọ́n ìyẹn wà níbi ìkẹ́ tó epo lè gbé nǹkan táwọn ará alẹ́ ọ̀jẹ̀ dání ọ̀jà ó gbé lẹ́ẹ̀ni náà. bàbá ti di pé èèyàn ò lè gbé tó ajá sí pé kíní ta wí yẹn ti wà lára nìyẹn. èmi lèmi ọmọ abẹ́yìn gbóúnjẹ wa ó sì máa ra tó máa ń dá pẹ̀lú wọn lé ó lè gbé wáàdì ọ̀la irú tàwa dùn yìí bò láti tọ́jú rẹ̀ á tọ́jú ẹ náà ni òun ni kéèyàn hu tégbòtégbò bóòlù yẹn ó ṣe wù tegbòtegbò wọn ni kéèyàn lọ mọ láníwọ̀n rẹ̀ ipò òun yẹpẹrẹ ju òun ti yẹpẹrẹ lọ wípé omi díẹ̀ lòun láìpẹ́ láì ìpẹ̀sì níjò ní torí bọ́ yẹyẹ. nínú ìtọ́jú tá a tún lè fi tọ́jú tàwa dùn ọ̀yẹn ojútùú tá a tún lè wá sí i lápẹẹrẹ ní ìsìn tó bá já sí pé yẹn ń ṣe ìgbéraga pẹ̀lú mọ́lẹ́bí ọmọ fámìlì wa ni àbí ọ̀la òun là wà ẹtọ́ wa ìpọ́rọ̀ ọ̀rìn yẹn níbi ń mọ́lẹ́bí ẹ̀rí ó lọ yóò ń bákan náà yìí pé omi díẹ̀ lòun bàbá yẹn náà ni ẹtọ́ wa tún àbí kì í sì yé bẹ́ẹ̀ àfi kò jẹ́ nkankan abẹ́gungun yóò máa fi yú nínú nǹkan tí wọ́n fi ah, àtúnwọ̀n jẹ́ nkankan ọ̀bì oyin lọ́tà òun lòun ti yú yìí oyin sì ní sẹ́yìn lè kó ogún ọwọ́ oyin ẹyọ kan ẹ̀ pé èèyàn lè kó kọ́wọ́ ẹ ti bá ń sègbè araga bisáàbì lùkìnà nítorí pọ́rọ̀rọ̀ ẹ̀rí ẹnìyẹn náà tó ní òfin tí ó fi ṣèwòsàn fúnrú ìgbéraga tí ń bẹ lára rẹ̀ yẹn òun ni kóun náà ronú yanni àwọn yahudi ẹ ọ̀pọ̀ àwọn ẹni tí àwọn lọ́wọ́ rọrọ̀ jù ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà ń kọ́ táyẹ̀ pẹ́rẹ́ tòun sọ ìwọ̀n tí ẹni ọwọ́ ayẹpẹrẹ fi ń ṣe ayọ̀yọ̀ ni wọ́n sọ ti fáàrí ọ̀sẹ́ni ọyẹpẹrẹ táwọn yahudi ẹni tí bá tún ṣègbéraga bisábàbí làyìn nípa ti mímọ̀ tí mo tẹnìyàn ọlọ́wọ́ tí ó fi wó oògùn fún gbèrágà tí ń ṣe yẹn mo ní pé sẹ́ẹ̀rí hujjatullahi ala al-alim ẹ̀rí tọ́lọ́hún máa fi tako lò mọ̀ kọ́ lágbára ju taláìmọ̀kẹ́ yẹn lọ. sọmọ pé aṣọ fún wa níjẹjọ nìyẹn tí pé òní tí kò níwájú ọba dẹ́dà kí wọ́n fi béèrè nínú márùn-ún mo ní bí onímọ̀ ń tó tọ́ ǹjẹ́ òṣìṣẹ́ àwọn ẹni tí onímọ̀ sí ẹ̀fú yẹ pé òun òun kú mọ̀ tẹ́lẹ̀ tó eléyìí jẹ́ ohun tá a fi wójú sí ọ̀rọ̀ ẹ̀sẹ̀kẹ́bọ̀ níbi ọ̀nà márààrún ènìyàn. a sọ pé ìwà búburú mẹ́ta lórúkọ mọ́ àtàwọn àrùn àkọ́kọ́ ni ìgbéraga mọ́tòmọ́tò ẹlẹ́ẹ̀kejì náà ni alẹ́ ọ̀jọ̀ ẹ̀rí pé àbọ̀ ọ̀nà ọjà kò eléyàn náà wọ́n ní wọ́n zá mọ́lẹ̀ rẹ̀ wọ̀zámúlẹ̀ ọ̀jù bíbú tọrẹ ni lójú inú àìsàn ẹ̀mí nìyẹn wà ẹ̀lẹ́ ọ̀jù bòbí làámẹ̀lì nùdí yẹn ṣe kó sí kéèyàn ti wò pé ah, mo rí kíní yìí ṣe bá ah, mo rí ṣe o a máa gbàgbé pé òun yẹn ń bá mọ́sibí tó ń lè làámẹ̀lì a pa gbogbo sẹ́jẹ̀ wọ́n mọ́sibí bọ́n lè kò sì ní jẹ́ èèyàn rí ládágbà sọ́hìbùhù mustahiqqun lil iqab ẹni tí o tó ṣe jọ lójú yẹn ó ń dọ̀hún dẹ́sì máa padà lẹ́tọ̀ọ́ sí yà. ṣé dàbí ro gbogbo ẹ̀pọ̀ mọ́ra ń torí àlọ́ àwọn òjòkó yìí ìjọra ẹni lójú yìí yé di ọ̀hún ilẹ̀ kébẹ̀ ọ̀. òun ni ó kéèyàn máa wò pé òun tó báyìí òun dà báyìí. torí kẹ́ńtà àwọn okùnfà rẹ̀ nìyẹn. nbí máa ń jáde látàrí ọ̀rọ̀ jù òun náà ní alikébò òun ní máa ń jáde mẹ́ bọ́ọ̀lù àti tọ́jú rẹ̀ òun ọgbà pé Allah wa ta'ala ìhun tó ń wò pọ̀ orí ṣe yẹn ó wà lè múnà ìmọ̀ alẹ́ yìí òun ló sì dẹ̀ra rẹ̀ fún ẹ má gbàgbé ọ̀rọ̀ kẹta nàbì sallallahu alaihi wasallam ń sọ àbí iṣẹ́ ẹnìkan kan yóò lè mú wà lùjánà wọn á ní àtìrẹ́ ní òjijì ọlọ́run òjijì ọlọ́run ní bẹ́ẹ̀ wọ́n láàánà iṣẹ́ ẹ̀dẹ̀mí ní ó lè mú mi wà lùjánà ilà ayẹta gọ́mọdà níyà lọ́hù bírọ́hùmọ́tì mín buwọ́ pàdé àyàfi tọ́lọ̀ ń bá mú ìkẹ́ àtọ̀dọ́ rẹ̀ tó fi rẹ mí gbẹ́dẹ́ àti àjùlọ tí ń bẹ lọ́dọ̀ rẹ̀ àdìsí imam muslim àti imam bukoda àti muslim wọn gbé jáde níbẹ̀ lọ́wọ́ àti àwọn òfin àwẹ̀ kan lọ gbà lọ́jà òfin ah, àwọn orí kìíní yìí ṣe o <laughs> àbí náà fílà kẹ lọ yọ̀ọ́ ni a ah, àwọn kẹlẹ̀ mi náà máa fọ́n kí a ah, a máa ṣiṣẹ́ o gbọ́dọ̀ gbà pé Allah òun ló ṣe dẹ̀ra yẹn fún ọ àwọn èèyàn máa ṣe ìjọra ẹni lójú pẹ̀lú rẹ̀ àgbà ìrìn ẹbí wa pàtàkì èè gbọ́ wọn bí bá ń ṣẹlẹ̀ báyìí fẹ́ mọ̀ bóò láti tọ́jú rẹ̀ wọn ni kéèyàn mọ̀ wípé mọ́tà kálàfà àbá ahu òun ni pé kẹ́nìyàn mọ̀ wípé àbá òhù tọ́wọ́ ẹgbẹ́ àwọn bàbá rẹ̀ yẹn wọ́n yapa. àwọn bàbá rẹ̀ yapa tí wọ́n ń lérò pé tí wọ́n fi òun náà lépa báwọn àwọn bàbá rẹ̀ orí dáadáa sí o. ọkọ̀ lè jáde wọ́n ti da aláìmọ̀kan nìyẹn tọ́ba kọ́ọ̀tì àwọn bàbá tó ń fi ń ṣe tó fi ń ṣe yẹn rẹ̀ yẹn lọ́rọ̀ bá rìn yẹn sí yé tọ́ba ń kọ́ọ̀tì wọn ó ti dẹni bí ọmọ òun ti ń ṣe nìyẹn. ìwọ̀n tá fi mú ìtọ́jú tá a mú fẹ́lẹ́ yẹn náà ni pé alọ́rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan yẹn náà ni pé inna akramakum inda Allah ọlọ́ba bá kan rí bákan kọ́ ẹni ọlá lè jù nínú yín àwọn onídàáni ọ àti bá ń payà ọba ń sọ pé bàbá àwọn ọ̀rẹ́ rẹ̀ rí báyìí tọ́wá yìí pé wọn sí lọ́hùn kan kọ́ máa dẹ́ta náà sọ wípé tọ́wá yìí fáwọn bàbá wọn kọ́ láyà àṣàdù tó ṣe fáwọn wọn ò sí rere kọ́ láyà àṣàdù tọ́wá yìí fáwọn bàbá wọn ò sí làákàyè kẹ̀kẹ́ wọ láyà àṣàdù wọn ò dẹ́ mọ wọn ṣe ń tọ́ tí wọ́n ti fi bàbá yìí ṣe fáìlì ìgbé bóun bàbá òun bẹ́ẹ̀ ni àdàwọn jùgbọ́ inu nǹkan táwọn yẹn tún máa fi ń ṣe ìjọra ẹni lójú nìyẹn òun náà ní làákàyè tó ti fi máa ń láti ṣẹnu wọn lòun yẹn tún ju tàkọ́kọ́ yẹn lọ gbogbo ògbà yóò tọ́ bá ti di pé làákàyè yẹn níjọ yẹn lójú bí kẹ́hìn sọ pé ọ orí ti ń sọ̀rọ̀ ni ìkẹ̀wò tó wá sí òun ní ń sọ̀rọ̀ lọ́wọ́ àti à ń sọ̀rọ̀ wọn náà sì tún wà ń wílé ajó ẹnu gbogbo ìgbà tí ìgbà wa jẹ́ pé rúurí èèyàn ní jọ yẹn lójú ẹ̀rì pé rúfẹ́ ni àdánwò lágbàá kò ní tẹ́tí sí wàásù ẹni tí ń ṣe wàásù ẹ̀rí kò ní tẹ́tí sí tí a lọ gbé ara rẹ̀ sí fún Allah ìfẹ́ mo bá sọ òun lòó tán tán yẹn yẹn alọ́ndẹ̀ tó gbẹlẹ́ ìsàkà mi fi lè ṣe é lọ́wọ́ sẹ́mi ọ̀nà bí ọ. nínú ìwà kẹta èyí tó rò pọ̀ mọ́ ẹ̀sàwádùn tó jẹ́ wà bíbu òun nàlùkúrò ẹ̀tàn ọwọ́ àánú àwọn ẹni tó ṣe tàn ayé kó tàn jẹba àwọn ọ̀gá tó ṣe pé wọ́n níṣẹ́ ìtẹ̀lé tó ń ṣe wọ́n sì tún yapa ṣùgbọ́n wọ́n pọ̀ nínú àwọn ènìyàn àwọn olùmọ̀ máa ń bẹ́ńbẹ́ o wọ́n ní tẹ̀lé àlìkìrọ̀ ẹ̀tàn lọ́pọ̀lọpọ̀ máa ń wáyé níbi àwọn ọ̀rẹ́ mẹ́rin tá a aláàkọ́ ni àlẹ́ ọ̀lẹ́mẹ́ àwọn olùmọ̀ báyìí rí nínú àwọn tí wọ́n máa ń gbà tẹ̀jẹ̀ nìyẹn. níbi ẹnu àwọn olùmọ̀ tí wọ́n máa ń gbà tẹ̀jẹ̀ o àwọn ìmọ̀ kan wà ní wọn tó yẹ pé ahkamu al-ulum al-shar'iyyata ìmọ̀ sẹ̀ríà àti ìmọ̀ làákàyè òun nìkan ni wọ́n gbé gbogbo ìdájọ́ lé lọ́wọ́. وأهمل تفقد الجوارح وحفظها عن المعاصي ìbáàdì kéwù ó ti náà ìbáàdì kọ́ kéwù ó ti parí. ṣùgbọ́n oríkèé ara tó yẹ ká lò pẹ̀lú mọ̀ yẹn wọ́n nílò. wọn ní sọ oríkèé ara wọn kó níbi ìyapa. ètùtù rọrùn bẹ̀rẹ̀ nìyí kẹrin wọn làfà sàmúlójú sọ pé fasádùn kẹbi o àlè mọ mọta ha àsìkò wà akíbárò mi ní o jàdé ló mọta dà síkò àwọn náà ẹlẹ́rìí ni wọ́n ní kírun lásìkò. kẹ́ni ọ̀rọ̀ tó pàtàkì là ń sọ lọ́wọ́ tó pàtàkì dùnrún lọ. lẹ́yìn ìmọ̀ yẹn lásán iṣẹ́ ìtẹ̀lé wọn ní fara wọn ṣe. ọlọ́yà ti ṣe gbáà ni nínú àwọn tí máa ń gbà tẹ̀jọ ìran kejì òun náà ní ọ̀fàd àwọn tí wọ́n láwọn ń sin lọ́hùn. ikọ̀ kan wà nínú wọn tó yẹ pé ń tọ́jọ́ rẹ̀ wọ́n á pa á bì báyìí wọ́n ìṣìṣàgà lóbi nà wá fẹ́ wọ́n fàdọ̀ ẹ̀. wọ́n wá ń bí sí pẹ̀lú nẹ́fìlà àtàwọn nǹkan abọ́lá òun ni bí sí. ẹlòmíì lè bí sí pẹ̀lú fọ́nmà kí àdìpọ̀jà nílò tó wà nù ẹ̀. sọ́gá alálùkùránì alalu alálùkùránì lóru kùránì ni lọ́sàn kùránì ni mírọ̀lẹ́ kùránì ni níyálẹ́ta kùránì ni ẹ̀ sì ní rí sí ní ìbọn àtẹ̀kára làwọn. ìrìn kejì nìyẹn wọ́n gbà kẹjẹ nìyẹn ẹ̀rí níbola ló fi jáde ọ jáde nínú ìwà tó lúrò pọ̀ mọ́ta ní alugoro ìgbẹ́ta. àwọn ọ̀rẹ́ kẹta àwọn ẹ̀dá zuhad àwọn ẹ̀dá ọ̀là ọ̀rẹ́ ayé sá ẹlòmí ọ̀rẹ́ ayé sá nínú dúkìá yóò máa wọṣọ yẹyẹ oúnjẹ yẹyẹ mọ́sálásí ni wọ́n máa gbé yàwó pé òun ti dépò kíni o òun ti dépò àwọn tọ́lá ayé sá gbà ṣùgbọ́n tá a wí ọ máa wà nípa aṣáájú lọ́wọ́ àbúrò àti kí wọ́n máa yìn. irúfẹ́ ni èyí tó fúyẹ́ jù ní ọ̀rọ̀ lọ́sí kí ni o òun ni wọ́n pa tìyẹn wọ́n wá tóbi inú nǹkan tó lè pa yẹn ni wọ́n lọ kó sí nínú àwọn ẹni tí ẹ̀tẹ̀jẹ́ máa mú òun náà làwọn wo ẹ̀lẹ́ áàtò níyà àwọn ọlọ́rọ̀ ń bẹ́ẹ̀ ni wọ́n tó pé ìwọ tí àwọn olówó yẹn máa bí fìfún ni pé kátà máa kọ́ mọ́sálásí ní classroom tí wọ́n máa kọ́ ikọ̀ wọn síbi mọ́sálásí ni kí ìrántí wọn fi lè gbére. ẹlòmí ó sì wà nù ẹni tó yá ń nbẹ nù ẹni tó yá ń nínú àwọn ọlọ́rọ̀ yẹn tó yá ń ṣègbè ọkàn bísí fún jọsìn ara. Ah nǹkan ní ìbẹ́ tí ó tún kún tiẹ̀ bó ti lówó ẹ wọ́n pé náà lásán dé ìjọsìn àlìfàk á kún tiẹ̀ ó lè yẹ ọ̀sán náà lé ara ẹni wọn lọ fún kó ló fi lè pọ̀ sí láti ní ọ̀nà o wọ́n fi ti lè nẹ báyìí ẹ̀ mọ̀ fún awí àyà ìlà ìṣẹ̀kẹ́rù tó ń láti ìdánilẹ́kọ̀ọ́ ojú pẹ́ nìyẹn yọ pọ̀ sí. ẹlòmíín bẹ́ẹ̀ tó ṣe pé ahun ni yàrá bí sì bí awẹ bí nẹ́fílà ṣùgbọ́n bàbá di ọ̀rọ̀ zaka kò ní yọ. ẹ̀rí wọ́n lè sẹ́rí wọn káfí là nínú ẹ̀sẹ̀ jẹ́ yìí òun ni pé kéèyàn ṣe kí la kẹ́yìn wáyé tó gbàgbọ́ yẹ pàápàá nǹkan. ìkejì òun náà ni al-ma'rifa ìmọ̀ èèyàn yóò fi kọ́kọ́ mọ ta lòun gẹ́gẹ́ ìwọ gẹ́gẹ́ yìí tó ń gbà tẹ̀jẹ̀ ta ní ẹ́ ó tún wá lọ nímọ̀ nípa ṣẹ̀dá ó nímọ̀ nípa bó o láyé ṣe jẹ́ ṣé ohun tí máa ń gbére pẹ̀lú yẹn ọ̀dà kìíní ń jọ̀rùn gan kí lè bá ti yé èèyàn là nínú kíni ọ àlẹ́ ti ọrùn ẹgbẹ́ yòówù tí ọba bọ́ sínú ẹgbẹ́ mẹ́rẹ̀ rí yẹn èlé jẹ́ ọ̀rọ̀ mọ̀kọ́tìmọ̀ nípa kíni mo fi ń jẹ́ tàwa àtọ́ pẹ̀lú báyìí ọjà ti pé àti <clears throat> sọ ó sì súnmọ́ kí ohun tí ń jẹ́ tàwọn adùn kó ti kílẹ̀ àtiwá díẹ̀. wàyí àwọn àtẹ̀síwájú nínú. Uh,